kiri ìmọ̀ lè ẹ́sì bí ó kùnmọ̀ ṣe kúrò kò ní nílá yóò sì ṣe torí pé kí ni ó ti mọ tó wọn ò ní bẹ́ẹ̀ ó ti mọ̀ pé tí ó ti sábà bí àlùjẹ́nà ọlọ́wọ́ bá fún òun tó kó kálukú wa kábẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá o ọlọ́wọ́ bá من ربكم وجنة أرض السماوات والأرض أعدت للمتقين ọlọ́run ni ẹwà ìjẹ́nà àbáwọn tí ó ní àdìjẹ́nà yẹn ẹlúwàbẹ̀rẹ̀ ọlọ́run wà ní ẹlúwàbẹ̀rẹ̀ ọlọ́run wọ́n fi àbúrò látàrí ọmọ wa ní kí ní jẹ́bẹ̀rẹ̀ ọlọ́run kan ẹ̀yẹ́kẹ́ sọ láti kò yìí kan fọ́ ìkò kalẹ̀ kan fọ́ ìkò kalẹ̀ sí gbogbo ojú ọ̀nà kò wá síbò mi tó gbà kọjá ilẹ̀ náà ni oníbo ló ń ṣe rìn nínú ọ̀nà yẹn à ó ti wọ́ bàtà kò sí bàtà tó wọ̀n ó ti gbọdọ̀ kọjá mẹ́ à ó lọ́wọ́ ra yọ ọ̀sẹ̀ gádá ṣẹ̀gbọ́n ní ẹ̀yọ ọ̀sẹ̀ gádá gádá ọ̀rọ̀ àwùká kò sí gòmìnà ọ̀rọ̀ fẹsẹ̀ gbé o ó fẹsẹ̀ gbé ọ̀rọ̀ àkọ́rọ̀ àmọ́ fẹsẹ̀ lé àwọn àti tó wà gbájáde tó fi kú mẹ́ oníṣẹ́ ẹgbẹ̀rún ọlọ́run nìyẹn ilé ayé yìí ó kún fún ẹ̀gún ẹ̀gún bàjẹ́ ẹ̀gún ọtí ẹ̀gún ìsìná ẹ̀gún tàbárùjù ní tàbárùjù ní ẹ̀gún tí ní ó rìn ní ìrìn ìrìn tó jáde ìrìn ogún ìrìn tí ọ̀fẹ́ sí ọlọ́wọ́ bá mú òkùnkùn kọ́lẹ̀ tó wá fẹ́ tẹ̀sí ọlọ́run tó wá tó lóun fẹ́ jáde kẹ́ bọ́ọ̀lù tó lè fún jáde wọ́n sì máa tẹ̀ ya àwọn aláyé pọ̀ ya ẹwẹ́ ẹgbẹ́ ìwà àjàgbẹ̀ borí wọn ò rí obìnrin tó wọ́n wọ tòkòtò fa wọn ò rí o wọn ò lóbìnrin tí ó ń sí ìdí kalẹ̀ fa wọn ò ní bí yíhun wọn ò ní bèrè wọn ò ní kọ́ra wọn ò ní bá sọ kankan èmi ò rí rí ń tọ́ nílọrin tí wọ́n ń sọ tí ìrí ìyá kan rí kọ́ ẹgbẹ́ kílẹ̀ ń náwọn yìí sí kí ẹwọ́ ṣogun bẹ́ sí wọ́n kí a bá kọmọ wá náà kọmọ náà ẹ̀rọ o ẹ̀gọ́ rí alẹ́lẹ́ rí ìyá tí ọmọ náà tó jẹ́ lè ni kìí kéèyàn ó gbogbo nǹkan tó le lórí ìsọ́jú nǹkan ọ̀rọ̀ fún ìyàwó à ah, pípé mi àbúrò rẹ̀ ọ̀rọ̀ aṣàlàyé rẹ̀ fún wa pé torí kó ṣe wá yọ ọ̀sẹ̀ gádágádá yẹn tó fi kọjá níbi ẹ̀kún ìrìnjẹ́ bẹ̀rù ọlọ́run gbogbo tó bá wá ń bẹ nílé ayé tọrọ kiri káyà bó bá gbé àṣẹ̀tì lọ́wọ́ tó bá fẹ́ ba yé ara rẹ̀ jẹ́ báyọ̀ wò kú ẹlẹ́ ká lọ́ ọkọ̀ lẹ́lẹ́ bá ìyàwó rẹ̀ lómìnà lẹ́ bá àwọn lè fi kò sí pẹ́ẹ́ nìkan lè bá ọmọ ọ̀rọ̀ àwọn fóònù ẹ lọ́wọ́ ni wọ́n bá yí ara rẹ̀ gẹ́gẹ́ tó wọ́n bá jẹ́ dé àti mùsùlùmí náà gbọ́n ní ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ẹ ọlọ́wọ́ jẹ́ YouTube wàhálà bó owó Facebook wàhálà Twitter wàhálà gbogbo ẹ̀ wàhálà àfẹ́ni tí ó wájú olùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ah, káàkiri ká ju gbogbo gbèrè yìí so ìbẹ̀rẹ̀ náà lè yóò rà ti dá ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lè yóò fi yọ fún nínú rẹ̀ ẹ bá wọn lẹ́yà ọ̀rọ̀ pé àwọn owó àwọn oúnjẹ àwọn akẹ́kẹ́ ẹ tó ń wo báyìí rẹ̀ bí bí ẹ̀kú ti tún kú bẹ́ẹ̀ náà lọ gbáà pẹ̀lú wá ló wà ìjẹ́nà ọlọ́run ló wà òun náà ni tọ́lọ̀bù ilmi ṣẹ̀rẹ̀ kí wọ́n wá ìmọ̀ ilẹ̀ ẹ̀sìn ilẹ̀ ẹ̀sìn ẹni kó kí wọ́n lọ sí lè kí ó ẹ̀wọ̀n lọ lè kí ó kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ọ̀yẹ ọ̀nà tó máa ń fi sábà bí àlèjẹ́ náà fún ìyàn ni ìkọjá kí wọ́n wà kí wọ́n máa rí ẹ̀sìn ọlọ́run ọba kọ́ ìgbọ́ lẹ́kṣọ̀ọ́ èyí ń lọ lẹ́kṣọ̀ wọn online òní lọ́bẹ̀ nǹkan mìíràn wọn lè wò ní online tó ìgbúrò àwọn nǹkan yẹn tí wọ́n dá dìbò lẹ̀ fún yẹn anábì ní ọ̀rọ̀ tí anábì sọ̀rọ̀ sọ́lá wọn ni pé eh, eh, man salaka sabilan yabtaghi bihi ilman sahala Allahu bihi tariqan ila al-janna anábì ní ẹ̀ní rẹ̀ ni pé òun lọ sílé kí ọbẹ̀ lọ lè gbé ẹ̀kọ́ ẹ̀sìn òun lọ sílé hankọ́ òun lọ sílé dárúsù àbọ̀ lọ sílé kí gangan ṣe pé ẹ̀kọ́ ẹ̀sìn lọ́rọ̀ lè kọ́ mẹ́ alẹ́bí sahhala Allahu bihi tariqan ila janna ọmọ ẹ̀yẹ lọ́wọ́ gbẹ̀mí ẹ̀bà yóò wà jẹ́ náà lọ́wọ́ ìyẹn ti tó ojú ọ̀nà àìjẹ́ kágbìyànjú láti lọlé kéwú ẹlòmí ìfẹ́ tó náà lóòótọ́ ọmọ Kùránù ká ọba mú ọba mú kọ́ àtọ́wá ti pé ọmọ rẹ náà ló bá máa ká torí kọ́ máa kọ́ mi máa kọ́ mi gbọ́dọ̀ sí máa ń kà so ẹ̀kọ́ ẹ̀kọ́ kìí ṣe àjọ ẹ̀kọ́ ẹ̀kọ́ kìí ṣe nǹkan kékeré nínú ọ̀nà tí ẹ̀rọ fi ń rí àánú ọlọ́wọ̀ bàtẹ́ òmìnira jẹ́ lọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni àtọ́bùrù sùúrù èyí sùúrù èyí àfaradà tó o máa ń sábà fi jẹ́ ọdún wà jẹ́ náà ọlọ́wọ̀ bá òkè ọjẹ́ tí ó ní sùúrù lórí ẹ̀sìn ànábì ní láàdá tọ́lọ́wọ́ owó tàn mùsùlùmí látara pé kí ni wọ́n ṣe sùúrù rẹ̀ bẹ́ẹ̀ bá sẹ́kẹ̀ ọlọ́run pé wà ní sùúrù òye rẹ̀ sí ọlọ́run bá tèmi ṣe ọkọ̀ ìpè kò ní kí òun ṣe ọkọ̀ fẹ́ wọ́n àwọn òye lọ àkéde àwọn ṣe ọkọ̀ yẹn lọ sí ọba ní sùúrù kúrò wọn rí tó ń jẹ́ ìlànà ọlọ́run ohun tó ń jẹ́ àkídà ti Islam oríṣiríṣi lèèyàn máa rí àmì èèyàn ti sùúrù èèyàn kàfàràdà òṣìṣẹ́ kìíní yẹn tó pé ọ lọ ẹlòmíì kọ́ máa ṣẹlẹ̀ tí ó lè rẹ̀ yẹn lápòjú rẹ̀ ọ̀rẹ́ yẹn ẹwà wá di pé àà ah, ah, ló wá ṣẹlẹ̀ yìí báyìí wọ́n lọ sọ síta wọn ní àmọ́ tí ń dé ẹ̀yẹ́ tó wá lè pàdé alágbàkó dọ́kọ̀ tí wàá sọ fún yẹn pé tọ́ ẹ̀rọ lè nà tẹ̀lé sí ní oòrùn ẹ̀rọ kókó báyà lọ wọ́n wà ní dókítà náà lórí àlọ́wọ́ kẹfẹ́ débọ̀ tọ̀ ìwọ́n ti ní ìwọ́n ti gbọ́ pé ìkẹsẹ̀ débọ̀ ẹ̀bọ̀ ni àbíkẹ́ wa ti sùúrù pé ẹ̀dàpọ̀ ẹ̀fún nílẹ̀ bẹ́ẹ̀ ìrọ̀lọ́ ọlọ́kẹsẹ̀ débọ̀ ẹ̀fúnlẹ̀ bẹ́ẹ̀ náà tùtùrù náà ni ó fi ṣe ẹ̀sìn ọlọ́wọ̀n ọba tùtùrù náà ni ó fi lọ àkídà sùúrù yóò fi lo ìgbàgbọ́ yóò fi lo ẹ̀sìn tó bá yíyàn ẹni tó bá lè ti sùúrù ẹnìyàn ò lè pẹ́ níbi ẹ̀sìn ọlọ́run bákan náà ara díẹ̀ tó mọ fi ń rí àánú ọlọ́run ọba òun náà ni kí n tọ́ ọmọ pàtàkì jùlọ ọmọ obìnrin Ànábì ni tó bá ń tọ́ ọmọ obìnrin mẹ́ta tọ́ ọkọ wọn tí wọ́n di mùsùlùmí tí pé wọ́n di ọmọ àlìjànnà tí pé ìyọrí wọn tọ́ bẹ́ẹ̀ àlẹ́bí ni kódà tí ọ̀rọ̀ yẹn bá kù díẹ̀ kààtó ọlọ́run ti lu àwọn ọmọ ẹ̀yẹ ní sábàbí tó gbé ọwọ́ àlìjànnà ọlọ́run ọba. so ó kálukú wa bàtà náà ibi sọ̀rọ̀ yẹn ẹnìkan bí ànábì pé ẹ̀tọ́ ẹni kí méjì bá ní ẹni ó ní torí méjì tán ànábì ni bẹ́ẹ̀ ni tó bá rí ọmọ méjì tán náà yóò ti sábàdé tó fi wọ àlìjẹ́nà ẹnìkan tó bẹ̀rẹ̀ tó wáyé pẹ́yọ̀ kan ní kọ́ ànábì ni bẹ́ẹ̀ tó òun ní pé títọ́ ọmọ obìnrin kì í ṣe nǹkan tí ó kéré ní wàhálà ìyọ́ tọ́ ní sọ́ẹ̀tì kí ti di àkátà ìsìnkú ìrìkó di medical doctor ní jẹ́ pé ọkọ́ ma ń bó bá di medical doctor náà kí ẹ pè ọlọ́run sì máa hàn lára rẹ̀ ó di àkátà gbogbo tó wà lè kó ti kẹ́sìn ọlọ́run kan hàn lára rẹ̀ fún ìpè á mùsùlùmí lọ pàdé yìí tí bẹ́ẹ̀ náà medical doctor lọ sílẹ̀ ẹ̀lọ́ sẹ́tọ̀ yìí ẹ rí wọn pẹ̀lú fún ìjà fúnra mẹ́rin medical doctor ní ìmẹ́sẹ̀ pé onímẹ̀kọ́ ọ̀gbìn so oúnjẹ oníwèé láńlá ó ti tẹ́sì ọlọ́run là ṣùgbọ́n àwọn kan yìí ilé ìyẹn gbọdọ̀ mọ̀ pé ara tó lè gbéyàwó àlìjẹ́nà ọlọ́run tẹ́lẹ̀ náà ara tó lè gbéyàwó àlìjẹ́nà ọlọ́run lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ bá ti jẹ́ mú mi níta ojú àánú ni pé kí o rí ẹni tára ní kí ni o sì lọ́tọ̀ kí o wá ọ̀nà tó tó ní ṣe gbé tó tó ẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam ó ní arákùnrin kan bẹ ẹ arábìnrin arákùnrin kan bẹ ìtújú kó rí àlìjẹ́nà ọlọ́run ọba ẹ̀ẹ̀dánú ẹ̀dá ọlọ́run náà lánà rẹ̀ ń ṣe Ànábì ní arákùnrin yẹn kúrò gbẹ́ngbẹ́ pàtó déjì òjò kí kànga ọwá wo kànga ẹ̀ ó omi nínú rẹ̀ àmọ́ kò rí gbálẹ́kù rẹ̀ ìgbà yẹn ti já sínú odò ọ wá láti wọnú odò yẹn inú kànga yẹn ọ wá mú mi gbà tó mú mi tán tiẹ̀ ọ jáde orí ó ti jáde rẹ̀ lórí ajá ajá yẹn yá náà nǹkan ìfẹ̀lú ìfẹ̀lú tán lẹ́lẹ̀ wọn gbà ah! láì pé ògbẹ́ngbẹ́ ajá yẹn ìlú ah! tó ìsèmí náà rèé o alọ́ rẹ̀ wá sí ajá yẹn ọwọ́ wọnú omi padà ọwọ́ wọnú kànga yẹn padà tó ọwọ́ mú ipa kànga yẹn ọwọ́ fi gbó bi ànábì ròyìn rẹ̀ ní pípa tí ó bu omi yẹn tán tó fẹ́ jáde kò rí jáde ọwọ́ gbé ipa kànga yẹn ọwọ́ fi sí ẹnu rẹ̀ ṣe omi wà nù rẹ̀ ọwọ́ gbé tẹnu ló wá fi gun kànga jáde síta ọwọ́ fún ajá yẹn lórí ìyẹn tó ṣe yẹn lọ́sìn ni pé ah orí rẹ̀ náà wọ́n ló ń ṣe sí i ọmọ àlejẹ́ náà nínú ní pé mùsùlùmí ọmọ ọjọ́ tó lànà ẹ̀hó dábàá ajá kátó ọlọ́mọ ènìyàn rí èèyàn kánú yọmọ sí tí ìra mú tí ìbànújọ́ bá ọmọ rí òkú sí ẹ̀ ọmọ rí ìnira rẹ̀ fún ìnira ọmọ rí sí ìnira tiẹ̀ òun àwọn kan yẹn tí ẹ bá jẹ́ tó bá máa ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bá ẹnìyẹn ní qualification gbogbo ọ̀jẹ́ náà ọlọ́wọ́ bá. tó wúrọ̀ àwọn kan yìí lẹ́ni mùsùlùmí lọ́gbọ́dọ̀ lọ́lẹ̀ máa ó ti gúnlé máa ó ti máa ṣe alápáńtìdé nípa rẹ̀ tó kí ara tó bá ìgbèrò pẹ́sẹ̀ nàbí tó tọ́lọ́ kí ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sẹ̀ fún wa gbogbo tí wọ́n fi wà ìjẹ́ náà kọ́lọ́kọ́ ṣàfihàn fún wa gbogbo kan tó lè múyàn jìnnà sí àlìjẹ́ náà ọlọ́mọṣà léwà jìnà sí nǹkan yẹn òkúlùwà jìnà sí ní ọ̀rọ̀ ní ní àdìsọ́kàn ní ní ìwà ní ọlọ́mọṣà gbéwà jìnà sí ojú wa jìnà sí àlùjẹ́ndà ọlọ́mọṣà هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك

bọ̀tà àwọn bóyá rẹ̀ àbí ẹni tó ní pàtàkì tó jẹ́ pé àmọ̀ ọ̀rọ̀ ìtàlìjẹ́lẹ̀ fún ọjọ́ ìgbà tó bá kúkà àwọn àbá òní olùsọ fẹ́ àwọn ìdá òfin wọn tó ní mọ̀ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ìfọ́jú lè ní pé àwọn tí wọ́n ti kú àwọn kan wọ́n ní alé máa ṣe fún ọ tí yóò máa jẹ oore fáwọn ènìyàn tí ó jẹ sábàbí àìjẹ́nà fún ọ ìdí ẹ̀mọ̀ ìṣúrẹ́ ni pé èèyàn máa ń ṣe àdúrà àkọ́kọ́ nìyàn kí ọmọ bẹ̀rẹ̀ كان تراكي اللهم اغفر له اللهم ارحمه اللهم ادخله الجنة eléyìí ìgbẹ́jọ́ ló kẹ́kẹ́ ẹ̀rí lọ ń ṣe wọ́n láàrin làwọn ń ṣe ní gbàtàbá kí o sí òkú lànà wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò tó wọ àlìjánná tí wọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ ní gbogbo àwọn ọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ìkọlọ̀ kò tẹ̀ kò tó bákan náà ara tí ẹ̀kọ́ máa ń ṣe ni kí òkè sàrà òkè sàrà yẹn èèyàn gbọdọ̀ dájọ́ sí ọjọ́ mẹ́jọ ọjọ́ kan ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́ta lọ gbogbo àsìkò tí ẹ bá ti rí àǹfààní láti lè ṣe sàrà kí wọ́n ṣe fún òkè àwọn kó má jẹ́ pé ní àsìkò tí wọ́n ń ṣe ọ̀pọ̀ náà ni ìṣòro yìí àwọn ọ̀nà tí ìyẹn lọ rí oṣù sàrà tó kù yìí bákan bí ẹ bá lè ṣe nǹkan tó ṣe pé sọ́dọ̀pọ̀tò ìjẹ̀ríyà ní èèyàn wà láníyàn pé gbogbo ládájú bá dé ń jáde níbi kí níyì kó mọ pé fún ẹni yìí ni yálàbùjú èèyàn gbẹ́ kànga ìgbà ọ̀gbẹ́ tó bá gbé mo gbé bẹ́ẹ̀ ọlọ́gbẹ́ orí fún ẹni yìí ní ládá àbáwọn iṣẹ́ olóore nínà tó lè ẹni yìí ní òkùnkùn tó burú mẹ́ àbí kí owó sùn ìgbé mọ́ṣáláṣí wọn níbi microphone lọ́bẹ̀ àti speaker wọn níbi ìrà fún ìwọ̀n jẹ́ ládá fún ẹni tí ó gbé àbáyà nínú mọ́yà tó kọ́ tó burú mẹ́ tó gba ọ̀gá iná lọ́ pè ní sọ́dà kọkùn jáàríyà Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìbéèrè tèmi ni wípé a ní brọ́dà kan tó ń gbìyànjú àti ṣe dáadáa fún àwọn ènìyàn. Àmọ́ ìròyìn wá kàn débi wípé ẹni tí ń ṣe dáadáa fún ìwọ̀n ìròyìn tó ń ní rárá. Gbogbo wa sì mọ̀ pé dáadáa ni ẹni yìí máa ń gbìyànjú àti ẹni ìgbà sọ́ọ̀pù pé ọ̀dà àwọn ẹlẹ́jà ti ṣe dáadáa ìwọ̀n kan fún ìtọ̀. gan ẹni tí wọ́n ń ṣe dára fún yà tó wá rí pé ẹni tó ń ṣe fún yìí àbúrú rẹ̀ lẹ́ tó ń sọ ìdẹ́ni ẹni ṣe ni pé kó pè kó pè àbí ń gbà ní àwọn tó wá ń sọ fún yẹn tó ń tẹ́lẹ̀ tọ́ lójú rẹ̀ tí ẹni tó bá ń ṣe dáadáa tó lọ́ba fúlárì bìtì ó gbọ́dọ̀ lórí píríncípù tẹ́lẹ̀ kí ti wá sọ ọ̀tọ̀ fún ọ tẹ́lẹ̀ tọ́ lójú rẹ̀

kò yóò fi láti máa ń ṣe dáadáa rẹ̀ tí òfin ní yẹn ò ní ń jẹ́ ìjìnà fún láti máa lè kọ̀ǹtínù dáadáa mọ́. tó irú àwọn nǹkan yẹn lẹ́yìn yẹn gbọ́dọ̀ mọ̀ àmẹ́ tó náà ń sọ̀rọ̀ rẹ̀ láì dá yẹn ènìyàn náà gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run èèyàn ń ṣe dáadáa fún ọ òtún ń sọ̀rọ̀ rẹ̀ láì dá ṣàkóso ẹni yẹn nìsín yóò kọ́lọ̀ tó lè ṣe sábàbí tí ó tún fẹ́ ṣe báyọ̀ nǹkan àmọ́ irú píríncípù ìmọ̀ àtẹ́mi lè kúrú ẹni yẹn nìyẹn ṣẹ́ bá mọ̀ ẹ̀sùn orí fún ìgbìmọ̀ ìwé tó wọ́n ti bẹ́ẹ̀. tó ti bá lè ṣe tẹ́lẹ̀ kan bá sọ pé láwáyá sọ fún ọ pé wà rẹ̀ ọ̀dá èyí tó ti ṣe ṣe ẹ̀gọ́ fún tó rí tó níwájú rẹ̀ kí pé wá ní fẹ́. tó ẹ̀rì kò rí sọ bẹ́ẹ̀ fún gómìnà tó wá ní òun lè sọ níwájú rẹ̀ ẹ̀ ọ̀kẹ́ ọ̀rọ̀ wa tọ́ntọ́ntọ́ ọ̀tọ̀ omi tó wà láyé ọ̀dà láyé òṣèlú kan èyí fún ọ ní ìkẹta ẹ̀rù bẹ́ẹ̀ ló sọ ṣẹ̀rẹ̀gẹ́dẹ̀ láwọn ó ti tọ́kà lójú nù òru nǹkan báyìí máa ń dẹ́kun aburú gan yìí káyọ̀ pọ̀ sínú aburú tí wọ́n gbọ́n àyè. ẹ̀hẹ́n ìfi ìyànjú ọ̀rọ̀ àmọ́ tó dáa jù fún ẹni yẹn tó bá gbọ́ tó ní wọ́n jù fún ìyàn ní ìkọ́rẹ́ ìgbìmọ̀ láti lọ ẹ̀ṣẹ̀ dáadáa ìfọ́ máa dáadáa lọ kó lọ ṣe lọ àmọ́ ọ̀nà tó lè gbà ọ́ náà ni mo là kalẹ̀ yẹn wọ́n lọ Àti àwọn akẹ́yẹ̀ ọkọ̀ àtàrẹ ọ̀rọ̀ lọ orí bá bàjá ní ìgbẹ̀ ìpẹ̀lú lóògbẹ̀ ìpẹ̀lú ìgbà. Àìbéèrè tèmi ní Tókí, èmi pé wọ́n ní ìjẹ́ mùsùlùmí ó ń bẹ lórí kí ẹ̀wọ̀n àrẹ ìgbà àgbà àwọn ẹ̀dọ̀ àkọ́kọ́ àmọ́ra bá ní káàwò ó ní ayé ìgbẹ̀rẹ̀ ní ojú títò ní ìjẹ́mù fún lórí ṣíṣe ọ̀gbọ́n èyí tó jẹ́ òdodo oníjìsí lánàbọ̀ àmọ́sẹ̀lẹ̀lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ àwọn àrígbọ́ pé nínú ẹ̀kọ́ pé ànàbọ̀ àmọ́sẹ̀lẹ̀lẹ̀ pé kí mímọ́nì kò ṣe kí orí ju ọmọ náà gún sí ọkùnrin tó yóò wọ àlùjáde tó lóòótọ́ náà ẹ̀ ti ṣàlàyé lóṣìṣẹ́ àmọ́ àwọn èèyàn ó ó mọ̀ rú pé pé ìlànà àmọ́gbọ̀n ìgbàgbọ́n ìpàdé ti wọ ìpínlẹ̀ àwọn tó wá kù wọ́n ṣe ìsìlámù ó sì kan wà ní wọ àtìsẹ́mílà torí àwọn èèyàn fẹ́ ìbẹ̀ wọ́n wá wù mí kí ẹ bá mi ṣàlàyé lórí pé ìpínlẹ̀ ṣe wà níwọ̀n lórí ìfẹ́lẹ́sọ̀rẹ́ yóò tẹ̀lé ìlànà ẹlòmí yóò tẹ̀lé ìlànà ẹlòmí ẹni yẹn wọn sùkú ànínàbì rárá nítorí bá mọ ní sọ pé ìlànà ẹlòmí ló ń tẹ̀lé ìlànà ẹ̀rọ lè jẹ́ta ànínàbì rò ṣẹ̀wọ̀n lágbójú alẹ́ ti jà ní anẹ́kàdìrí ya kí ni sọ wọ́n dilẹ̀ ìlànà àbùkọ́lù ìjìlá ni wọ́n tẹ̀lé àwọn àjà ni wọ́n tẹ̀lé ṣùgbọ́n àjò àdìgbàgbọ́ tó ní tọ́tọ́ mọ́ àwọn nǹkan yẹn oríṣiríṣi Islam tí ó ti mùsùlùmí tí àwọn ènìyàn ní àwọn ènìyàn ní bẹ́ẹ̀ ló ṣọ́wà lórí ṣiríṣiríṣiríṣiríṣi irú àwọn ènìyàn tọ́bẹ̀ lọ lè kú sórí ìlànà yẹn wọn ò kú sí ìlànà tàbí náà bí but wọ́n jẹ́ mùsùlùmí àwọn ò jẹ́ ìlànà tàbí náà bí náà wọ́n mi sọ lẹ́ẹ̀kan pé ìyẹn lè jẹ́ bẹ́ẹ̀ bá ti jẹ́ omi tún náà ti jẹ́bi láàrin fún tẹ̀lé ànábì ní kẹ́ wọn bẹ̀rẹ̀ pé tí mùsùlùmí lè má. àmì ìyẹn lè máa jẹ́ mùsùlùmí lẹ́kọ̀ọ́ wọn ti pé kéèké ń tẹ̀lé lánàá ànábì báyìí. sókè tọ̀ ànábì wa sọ pé gbogbo ẹni tó bá kú tó wá ṣe pé ìmánì kí ní báyìí ọwọ́ nínú ọkàn rẹ̀ ẹni yẹn kò ní gbére béèrè lànà ní pé kò ní kòtọ́pẹ́ kò ní o kò ní béèrè sínú náà kò ní béèrè yẹn ni pé ọlá pé ìmánì rẹ̀ kù kínkíní kí ní tí máa mú ìmánì kù kínkíní oníkẹ́ ni yẹn ò dédé ẹbọ ìjẹbọ tó bá jẹ ẹbọ ìmánì ò lè kù kínkíní sí ẹ sínú ẹgbàgbọ́ ẹlẹ́bọ yóò tún ọ sílẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́yìn ẹ̀ lè tẹ̀gbà bí ẹ̀ tó kú sí pẹ̀lú ọlọ́run iná ni okùn yẹn yẹn ní èyí ó ti kèfè rí tó àmẹ́fẹ́ pé nìsín ó ń jẹ́ mùsùlùmí àmọ́ ọmọ ń ṣe ìdìnnà ọmọ ń jalè mẹ́rin ayé o mẹ́rin ayé o ọmọ kú ẹni wẹ̀ ẹni kírun sí la ẹni mọ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ́ mọ́ta forí jù ṣó ti báwọn tó ẹni yẹn ó kú sí lórí ẹ̀ṣẹ̀ àmọ́ yẹn omi pé wà ní pé yọ wọ̀ náà tó bá wu ọlọ́run o lè sàánù tó bá wu ọlọ́run o lè fi wọ́n tó bá wọ́n náà yẹn padà kó mẹ́ ní pé tí má nìyẹn bá sẹ́kù tí ò tẹ́ bọ́ ṣẹ́dọ̀rọ̀ sáàlì báwọn àbọ́gbogbo ẹni tí obìnrin lè ṣe ẹbọ tó ẹgbàgbé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ń sọ pé wọ́n lánà oríṣiríṣi ẹbọ náà ń ṣe kàdìríyà ń ṣẹbọ ìdàníyà ń ṣẹbọ oúnjẹ́làdì ń ṣẹbọ ológun ń ṣẹbọ OPC ń ṣẹbọ vigilante wọ́n ń ṣẹbọ orí tọ́pọ̀lọpọ̀ wọn kú lé lérí nìtẹ́ra ní mùsùlùmí wọn àbíkẹ́ wọ́n ṣẹbọ kí wọ́n dé di ẹbọ wọ́n dé di kúfúrú náà lè ẹ́ torí là ń bẹ̀ ní káńtà láti ọ̀rọ̀ sí mo ti kílẹ̀ báyìí ẹgbẹ́ ọkùnrin ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àtórí ìbéèrè jù ọ̀dọ̀ ẹ̀ náà. nípa ọ̀rọ̀ síta ìbẹ̀rù ẹjọ́ ẹjọ́ àkùsí ìyẹn lè ṣe ẹ̀dá rẹ̀ ìgbẹ́ ìṣẹ̀lẹ̀ náà lè ó wọ̀ ọ́ tàbí wà tí ò wà tó ń wà tí ìṣètò ẹ̀rọ pé náà ìyẹn lè wí bẹ́ẹ̀ àmọ́ pẹ̀lú condition ọwọ́ ẹ̀jẹ̀ condition condition ọkọ̀ ni pé ṣẹ́ni yẹn pé ó mọ̀ pé bóun ṣe yẹn pé kékeré tó mà ṣọ̀pá ìlú mi ṣe kú fún yẹn tó ọ̀nà ìgbé ó ní dàbí kẹ́ ẹ ṣe àlàyé fún kẹ́jẹ́ kó mọ̀ pé à kọ́lẹ̀ sí ọmọ ní àà èyí tí báwọn ẹni rí ọlọ́run náà lálọ́ lè wo ẹgbẹ́ lọ́dọ̀ wọn kọ́lẹ̀ lè wo ìpẹ́lẹ́ bá kọ́lẹ̀ lóní ń wọ ọ̀pẹ̀lẹ̀ wọ́n ní pẹ̀lẹ́ ọlọ́run iná àfáà sẹ́yìn lára lè kiri lọ́dọ̀ wọn ọ̀pọ̀ ìlú ti kó jáde fún ìlú àwọn ẹni ní ẹni tí ó ṣàlàyé fún wa ṣé wàá rí pé kìí ṣe pé ẹni ẹ ti ṣàlàyé fún clear sí i tó ti bá wọn lẹ́lẹ́ náà kìí ṣe kó ti ní take ṣe nǹkan yẹn ìlú tó ń ṣàṣìṣe ṣẹ̀fọ́ àǹkan bẹ ní ìsìn wọn ni kó àwọn àní ṣe ni àmọ̀ bó àmọ̀ ṣòfò lọ àwọn ọmọ náà wọ́n gbé ìpèsè lọ ìtọ́nà pé ẹ̀kọ́ kẹ́kẹ́ ni wọ́n ti máa dé wọ́n ti kí wọ́n ti bẹ̀rẹ̀ fún ọ̀pọ̀ tí mẹ́lẹ́ ni wọ́n tutù bàbá láwùjọ lọ tún ẹni yẹn kò sí pé wọ́n yá wọ́n ṣe kò sí pé kò mà wọn ọ̀fọ́ọ̀sì ẹ̀ kò ní kankan tí ń lójú tún ẹni yẹn sọ pé kìtìrì náà yìí tọ́ra kú ọ̀wọ̀ lọ́rọ̀ tọ́ bá kú kéré nǹkan àwọn òun ọ̀nà ọ̀nà àmọ́ kò sí ìkú mọ́ pẹ̀lú ọmọ náà tó ti yé tó ọmọ náà ọ̀sẹ̀ ọdún gbogbo ọ̀sẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú tàkó rí ìbéèrè sí àtọ́lọ́ ọba àlejò ọlá iye ó ti lè jẹ agbọ́n ní rọlẹ́ tòní ó jẹ́ kó ti wá láǹfààní